bọ́ ọba mo jẹ́ jẹ́ ńlẹ̀ ayé ibi kó o jẹ́ tán kó o mọ wàgbó káàkiri náà ni ọ padà lo àgbo ni ó lo tébúlẹ́ẹ̀tì ni bàbá lọ ọmọ ọrùn sùn ọ sùn tó dà láàárẹ̀ yígi tó bàjí báyìí gbàrọ̀ bàtú máa rù ọ pé ah mo ti sun orin kọjá àlà bàbá sì lọ ọmọbìnrin sún mọ́ ọkàn sórí ọkàn kù dànù ni. bó o bá ní mọ́tò ló mọ̀ ọ́ wà máa wà káàkiri ẹ ti rí i pé gbogbo oore tí ń bẹ láyé yìí ló ní àdánwò tó so mọ́ ní ti tọ̀run kò wá síyùn ní ti tọ̀run bọ́rọ̀ ẹ bá jásálì jẹ́nà ni o ọba jásálì jẹ́nà ni o ọba sùn lọ́gbàlì jẹ́nà o ò lè sùn kó o jí kó lára ń ru ọ tọba sì fẹ́ jẹun oúnjẹ tí èèyàn máa jẹ láì ga sí pé bí ń pa á tí ó sì ní yíwọ́ fún un níbi tí ápù míì ètò fẹ́ kéré jù tó kókó house hapu ẹyọ kan lọ́gbàdìjẹ́ náà ètò kéré jù ló tó kókó house lọ́jọ́ kan ànábì ń bá wọn sọ abá sọrọ ok ó kí irun kíní ni irun istisqa ó kí irun istisqa ọlọ́run wá sí àlùjẹ́ náà hàn ọlọ́run wá ní kí na èso hapu kan sí mí èso hapu kọ́ na sí ànábì wá fẹ́ nawọ́ gbà ọba tún káwọ́ padà làwọn sábàbà sọ pé àrí tó nawọ́ báyìí fẹ́ni pé o fẹ́ gbà nǹkan o tún dáwọ̀n padà ó ní bẹ́ẹ̀ ni ó ní èso kan náà fẹ́ fún mi ó ní èso ọ̀hún tí n bá gbà ni ó lẹ́ẹ̀mọ̀ jẹ́ tálíkì àmú ó fi dé ẹ̀ ní jẹ́ tán èso ẹyọ kan tábà ní kò ṣiṣẹ́ àlìjẹ́ náà tó ń sá wọ́n lọ́mọ pírọ́blẹ́mù tó o ní pẹ̀lú àlìjẹ́ náà o. fagfirilile ansori wali muhajiro ọlọ́run o foríjì àwọn ansoru àti àwọn muhajir àwọn tí wọ́n kó Mákà wá sí Madina ìyẹn ni nǹkan tí ànábì ń sọ ní tiẹ̀ sallallahu alayhi wa sallam hadith yẹn ni Imam Bukhari ló fókọ́sì jùlọ pé ìfàtọ̀ tí mọ́ṣáláṣí bá fẹ́ hù jáde níbi tá a ti mọ̀ pé sàárè wà ọ̀kan bìlà fún ni o ọ̀kan yẹra fún kan ni o ẹ wú àwọn sàárè tó wà ń bẹ ẹ wú kúrò ń bẹ ẹ wú kúrò ń bẹ kẹ tó kọ́ mọ́ṣáláṣí lé lórí tó bá wípé ibi tí sàárè wà yẹn ó ti dìtàn ó ti di ìtàn nípa pé ó ti di lẹ́ẹ̀lẹ̀ táwọn èèyàn ń tọ̀ lọ tí wọ́n ń tọ̀ bọ̀ a kàn gbọ́ rínú ìtàn ni pé àwọn baba ńlá wa ó dàbẹ́ ni pé ibi tí wọ́n sin bàbá bàbá bàbá wa sí rèé ṣùgbọ́n bẹ́ẹ̀ ti di kíni ó ti dilẹ̀ ẹ ní ìwù kankan mọ́ ó ti kó ń sáré ó ti dilẹ̀ nu sáré tá a wù ú òun ni sàárè tá a rí ojú sàárè ńbẹ sàárè tá wù ni sàárè tá a kí ni tá a rí ojú sàárè tá a rí ńbẹ tá a bá ti rí ojú sàárè ńbẹ ó ti dilẹ̀ nìyẹn o aláwọ̀ fi wá sí kòńgẹ́rẹ́ báàbù sọ̀lá fi mọ̀rọ̀ bídì lè gánà orí ọ̀rọ̀ irun kíkí ní ibùjẹ ẹran mẹ́ẹ̀ ẹran mẹ́ẹ̀ ẹran mẹ́ẹ̀ ni ẹran àgùntàn ẹran mẹ́ẹ̀ ni ẹran ewúrẹ́ òbúkọ ká sọ pé ò ń sin ẹran nínú ilé rẹ ò ń sin ẹran ibi tó ń so ẹran mọ́ so ò lè kírun bẹ́ẹ̀ tí irun tó bá fẹ́ kírun so ò lè kírun bẹ́ẹ̀. Hadis four two nine. Ani Anas radiyallahu anhu. قال كان النبي صلى الله عليه وسلم يصلي في مرابد الغنم ثم سمعته بعد ثم ي... ثم سمعته بعد يقول كان يصلي fi marabidil ganam qabla an yubna al masjid. láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí i ó sọ pé kánà nàbí sallallahu alayhi wa sallam yusalli fi marabidi Ànábì máa ń kírun ní ibùjẹ ẹran wọ́n máa ń kírun ana ẹran anas sọ bẹ́ẹ̀ thumma sami'tuhu ba'd yakul lẹ́yìn náà ṣùgbà ọ̀kan náà àwọn ẹlẹ́gbàá wa àdìsí ni tó gbà á wá láti ọ̀dọ̀ bàbá tàyà tàyà ó wá lóun gbọ́ tí bàbá tàyà ń sọ pé kana yusọ́lì fi marabiri lìgánàmì kábúlà yóbùnà àlìmásíjìdì ànábì máa ń kírun ní ibùjẹ ẹran síwájú kí wọ́n tó kọ́ mọ́sálásí ni o kí wọ́n tó kọ́ mọ́sálásí rẹ̀ wọ́n máa ń kírun ní ibùjẹ àmọ́ ń gbà wọn kọ́ mọ́sálásí tán sọ ha dànù kọ̀ ha dànù o kọ̀ ha dànù tó bá ń sin ewúrẹ́ tó ń sin àgbò kàn wà kíáfù àmọ̀ràn pé kọ̀ọ̀kan ṣọ́ra torí pé tó bá ń sin àgbò tó bá fẹ́ kírun tó kírun tòsí ibi tó ti ń sin àgbò àgbò ṣe bí bóyá o fẹ́ kan òun ni o. torí pé bíi kíkàn bíi kíkàn ni máa ń ṣe àgbo sọ kọ́ wà kíáfù wo kọ́ ọ má lọ fẹ́ lo súnà ìkírun ní ìbùjẹ ẹran kọ́ ọ má lọ bọ́ sí àlìkìyàmà tàbó kéré parí ilé ìwòsàn. báàbù sọ̀lá fi màwáàdì ilé ìbìlì orí ọ̀rọ̀ irun kíkí ní ibùsọ̀ ràkúnmí ibùsọ̀ ràkúnmí. النافع حديث 430 حديث 430 النافع قال رأيت ابن عمر رضي الله عنهما يصلي إلى بعيره وقال رأيت النبي صلى الله عليه وسلم yẹ̀fàálù láti ọ̀dọ̀ Nafi' ó sọ pé rọ̀háìtù rọ̀háìtù ibn Umar mo rí ọmọ Umar kí aláyọnu sí ìsọ́lí ìlàbàyìn rì í tí ó ń kírun lẹ́yìn ìràkúnmí rẹ̀ tó fi ṣe gàgá ìrun wàkọ́ọ́lù ó sì sọ pé ìyẹn abdullahi ibn umar wọ́n sọ pé ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yaf'aluhu ó ní mo rí ànábì tó ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ni pé tó o bá sọ ràkúnmí ní lásìkò yẹn ràkúnmí ní nǹkan ìrìnsẹ̀ ràkúnmí ẹṣin ní nǹkan ìrìnsẹ̀ wọn ní nǹkan ìrìn àjò wọn so onírìn àjò tí ń gun ràkúnmí lọ tásìkò òrùn tó ó wá sọ̀kalẹ̀ láti kírun ọ̀ranyàn ó so ràkúnmí ẹ̀ mọ́lẹ̀ ó lè wá fi ràkúnmí yẹn ó lè súnmọ́ kíbùlà rẹ̀ ibi àdójúkọ rẹ̀ kírun ó lè súnmọ́ bẹ́ẹ̀ kó wá máa kírun nítòsí ibẹ̀ kó wá fi ràkúnmí tó so mọ́lẹ̀ yẹn kó fi dí gàgà. báàbùn máa وقدامه تنور أو نار أو شيء مما يعبد فأراد به الله ọ̀rọ̀ kan rèé o mọ́ńsọ́là ẹni tó kírun wàkùdámàhù tànóòrù ngba tó wá ń kírun yẹn níwájú rẹ báyìí iná àrò tí àrò ná iná àrò ni tí iná àrò wà níwájú tí iná àrò tó wà níwájú báyìí pé àwọn tó wà ní iná àrò ni ẹ máa dá so ẹni wá fẹ́ kírun iwájú ẹ̀ báyìí iná àrò wà mbẹ́ àwọn náàrún tàbí iná mi yàtọ̀ sí náàrò àwọn ará oko wa máa yẹ́ná lásìkò tútù tí ọkàn togi jọ tí ó tanná sí so ńgbà tó bá fẹ́ kírun ibi tí náà yẹn wà ọbọ sí kíbúlà kò tiẹ̀ ó jẹ́ nǹkan mímọ yọ̀ọ́bádù nínú àwọn nǹkan tó ga sí pé àwọn kan máa bọ̀ ọ́ náà káwọn kan máa bọ̀ iná <laughs> so ó wá jẹ́ nǹkan míì nínú nǹkan tó ga sí pé ará àwọn kan tí wọ́n máa bọ̀ ọ́ fáàrọ̀ dàbí ìlà àmọ́ ẹni tí ń kírun yìí èròǹgbà rẹ̀ ni pé ọlọ́run lòun ń jọ́sìn fún o òun ò jọ́sìn fún iná só lè ṣe bẹ́ẹ̀ kò fẹ́ kírun ní ìsìn kò wá gbé láńtà tàbí fìtílà kò gbé sí ọwọ́ iwájú rẹ̀ báyìí tó jẹ́ kíbúlà rẹ̀ kò gbé síbẹ̀ ọ̀bọ náà o ọlọ́run kò fẹ́ kírun fún o sọ lẹ́tọ̀ọ́ àti gbé irú nǹkan kankan nínú nǹkan tí àwọn kan máa bọ sọ gbé wájú lórí irun rẹ̀ wàkọ́lá zuhuri àkàbàrà ní anas radiyallahu anhu kọ́l kọ́lá nàbíyù sallallahu alayhi wa sallam ńrì dọ́tí àláyà nàárù wà á na òsọ̀lì. ó mú tàlíkù kan wá tàlíkù náà ni pé zuhuri sọ pé zuhuri ní. anasu ló sọ ọ̀rọ̀ yìí fún mi o anasu sọ pé anabi sọ pé ó rí dọ́tí àláyà nàárù wọ́n fi iná ẹja ànámọ̀ hàn mí báyìí wàá náà ó sọ́ọ̀lì nígbà tí mò ń kírun lọ́wọ́ anabi ń kírun lọ́wọ́ lórí irun istisqa kan tó kí wọ́n sì gbé iná ẹja ànámọ̀ wá àwòrán bó ṣe rí. wọ́n wá gbé e síwájú rẹ̀ báyìí ó sì wà ní orí ìrun ìyẹn ò sì dí ìrun tí ń kí kò dé lọ́wọ́. hadith four three one ani abdullahi ibnu abbas kọ́l ìní khasafati shams. فصلى رسول الله صلى الله عليه ثم قال أريت النار فلم أرى منظرا كاليوم قط أفظع láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Abbas kí Allah yọ́nú sáà méjèèjì ó sọ pé ìnìkàsàfà ti shams ọ̀sán dòru ìmọ́lẹ̀ òṣùpá ó bo ìmọ́lẹ̀ oòrùn lójú òjíṣẹ́ ọlọ́run sì kírun ọ̀sán dòru nígbà tó kírun tán ó wá sọ pé òrí ìtù náà rà wọ́n fi iná hàn mí báyìí o lórí irun tí mo kí wọ́n fi iná jáànámà iná jahim wọ́n fi hàn mí falam arọ manzoran kàlìyàwómi ní ọjọ́ ti tòní èmi ò máa rí kinní kan ìráwòrán kan tó burú ìráwòrán kan tó burú rí tó tó eléyìí tí mo rí lónìí falam arọ manzoran kàlìyàwómi kọ́tùn afzọ èmi ò rí àwòrán kan tó burú tó irú àwòrán tí mo rí ní òní yìí ìmáàmù Bukhari ọ̀ndọ́gbọ́n sọ fún wa wípé tí iná bá wà níwájú wa táǹkì irun tá a sì ní èròǹgbà pé a fẹ́ forí balẹ̀ fún iná ni pé irun pé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kí kò sàbùrú ń bẹ̀ kókó tó fẹ́ sọnù condition lè wárántì pé ká fẹ́ kírun kí iná kó wà wájú wa iná kan rèé nà abẹ́lẹ̀ yìí èsè náà ni ẹ máa ń sọ ọ́ là wà kò dáàmà wù ú tànúrú àwùnárún àwùṣeyìún ẹ iná kan náà ni ṣe iná kan àbí kí ló ọkọ̀ eléyìí ti ń ṣẹ́jú ti ń ti ń pajúdé náà láǹpù so. ní ìparí fún tòní báàbùn kàràhíyà ti sọ̀lá fìlìmọ̀kọ́ọ̀bìrì orí ọ̀rọ̀ kíkọ kíkí ìrun nínú àwọn ìtẹ́ hadith four three two four three two ani ibn umar radiyallahu anihuma ani nabiyyi sallallahu alayhi wa sallam. قال اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا láti ọ̀dọ̀ ọmọ Umar hadith four three two láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọ́nú sáwọn méjèèjì o látọ̀dọ̀ ànábì ànábì sọ pé ejiyan àlù fi ibù yòó tì kún mi ń sọ láti kún mi ń sọ láti kún nínú àwọn ìrun tẹ̀ǹkì ejiyan àlù wa fi ibù yòó tì kún ẹ kí àwọn kan nínú ilé ń bẹ nínú ìrun tẹ̀ǹkì ẹ fi àwọn kan sínú ilé tẹ́tì kì wàlá tẹ̀tẹ́ kìdúhà kùbúrọ́ ẹ má sọ lé yín di tẹ́ o ẹ má sọ lé yín di sàré o nínú ohun tẹ́ ẹ fẹ́ kí fọ́lọ́hún ẹ kíkan mọ́sálásí ẹ kíkan nínú ilé èwo láàkì mọ́sálásí ìrun ọ̀ràn yàn èwo láàkì inú ilé nàfìlà àti eléyìí tí làlórí bá bí bíi làlórí àìlera bíi làlórí òjò ok. àti bí ìlàlúrí pé o tiẹ̀ fẹ́ kọ́ ìyàwó rẹ àtọmọ rẹ o fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀run o fẹ́ kọ́ wọn ní bá a ṣe kírun o fẹ́ kírun hàn wọ́n làlúrí kan náà nìyẹn náà tún jẹ́ yàtọ̀ sí yẹn ọ̀ranyàn fúnrun ọkùnrin mọ́sálásí èyí tó dáa jù áfúdọ́lù ni. kìí ṣe kó jẹ́ wájibù tó lọ́lá jùlọ fún náfìlà wa ni pé ká máa kínú lé wa. òun ni ó gbé wa jìnnà ṣíṣe kárí mi pẹ̀lú náfìlà bákan náà sì ni pé ni òfin ní túmọ̀ sí pé a ti sọ lé wa di itẹ́ torí pé itẹ́ la ìkírun ń bẹ aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ a máa tẹ̀síwájú. Si lórí hadith four three three ní ọjọ́ mẹ́jọ.